أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته a dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama a bẹ̀ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí a ń ṣe yìí ọlọ́run jẹ́ kó wúlò fún ẹnìkọ̀ọ̀kan wa ateni tó ń sọ àtàwa tí à ń gbọ́ ọlọ́run jẹ́ kó wúlò fún wa kọlọn kó ṣe ní nǹkan tí a bá nínú mẹ̀zánù hasanatina nínú táàbà náà wo iṣẹ́ ẹ̀rí tó bá dijọ́ gbìndé alkiyama wá lana la alayna kó ṣe ní àwíjàre dáadáa fún wa kọ́mọ́ ṣe ní ẹ̀rí ìbúlé wa lórí tó bá dijọ́ gbìndé alkiyama a tẹ̀síwájú nínú tíra àmìnà ajúlì mọ́mìn eléyìí tí a máa ń ṣàlàyé ẹ̀ ní gbogbo ìrọ̀lẹ́ ẹjọ́ jímọ̀jímọ̀ ní mọ́sálásí wa ní àlùbásọ̀ ní àdúgbò mọ́sálà ìbàdàn bí a rí pé ní ìjẹjọ́ ibi tí a ti dúó òun ni àtàálùmù lè wà kìtìmánù lẹ́ẹ̀lì àlàyé tí àáfàá wa Mustapha Murad tí wọ́n ṣe fún wa nípa kéèyàn máa wá nítorí ayé kéèyàn wá mọ̀ nítorí kíni o torí ayé kìí ṣe torí ọlọ́run àbí kéèyàn wá mọ̀ nítorí yòdòyòdò yìí ayé then èyí téèyàn bá tún wá mọ̀ nínú mọ̀ kó tó máa ṣe kíni o kó tó máa fi pamọ́ aburú tó wà ń bẹ̀ a ti sọ eléyìí ní ìjẹjọ a dẹ̀ ti parí ẹ̀ a rí pé abẹ́ àkọlé ńlá tá a ti ń yọ gbogbo eléyìí òun ni mìnà ájúlì mọ́ mẹ́rin في ترك المحرمات من عجل المؤمن في ترك المحرمات ìlànà àwọn ẹni ọlọ́run àwọn mòmìnì òdodo nípa bí wọ́n ṣe máa ń sáwọn tí ọ̀dà àwọn nǹkan èèwọ̀ àwọn nǹkan tán di pé mu àwọn ẹni ọlọ́run wa máa ń sọ̀rọ̀ àtiwọ́ tó ń gbọ́ mi èèyàn lásán a ti sọ níbẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ìtìpẹ́tìpẹ́ pé marotibu din pé ìpele ẹ̀sìn stages of spiritual development a ní mẹ́ta ni èèyàn lè jẹ́ muslim èèyàn sì lè jẹ́ mọ́mínú èyí tó wá ga jù lọ ní kíni o mọ́sínú a dẹ̀ ti ṣàlàyé ẹ̀ kọjá àsìwọ̀ tó bá jẹ́ muslim ọkàn kírun lásán ó lè máa borí èèyàn lè nírun gbọ̀n ṣòkòtò ẹ̀ lè fòókè ṣùgbọ́n kọ́mọ̀jẹ̀ mọ́mí ní òdodo so kéèyàn tó wá lè jẹ́ mùmìnì iṣẹ́ ńlá ni ara iṣẹ́ tá a ṣe ni pé àwọn tọ́lọ̀ ní ọ̀dà á ṣe kíni o á gbé jùlẹ̀ nínú téèyàn fi lè mọ mùmìnì lónìí ọ̀kanú ẹ̀ fóònù wà ń bẹ wàláì mo máa ń sábà sọ fóònù ọ wà ń tẹ́fìlẹ́ mọ mùmìnì pàápàá ní tó bá fóònù tó tóbi sẹ́ǹkì ẹlòmíràn ni pé tẹ́ bá rẹ̀ tó ń lo fóònù android phone fóònù tó yẹ pé ó lè máa fi ya picture ó lè máa fi gba nǹkan ẹ lọ wo fóònù ẹ mọ̀ bẹ̀yẹ ni ọlọ́run ni tẹ́ bá ti wo fóònù ẹ̀ picture àwọn obìnrin olóbìn lẹ́rí ti ń download ẹ fura kìí ṣe ni ọlọ́run ẹ wo rí fóònù ẹ̀ fújì lẹ̀ ń bá ń bẹ̀ orin ayé lóyún ayé bímọ lẹ̀ ń bá ń bẹ̀ orin àwọn ayé fẹ́lẹ́ ayé nípọn ilẹ̀ ń bá ń bẹ̀ ẹ fura problem ẹ lọ wò tó bá máa ń lo íńtánẹ́ẹ̀tì ẹ lọ wo Facebook ẹ ẹ lọ wo WhatsApp ẹ ẹ wo instagram ẹ̀ ẹ wo telegram ẹ̀ ẹ wo togo rẹ̀ ẹ wo twitter rẹ̀ àti gbogbo àwọn ọmọ ìyá wọn tẹ́ ẹ báwo tí èsè pé òun àtàwọn obìnrin lọ́jọ́ mọ́sẹ́ni picture síra wọn lọ́jọ́ mọ́sẹ́ dìndìnrín ẹni ọlọ́run ni tásìkò òrun tó tẹ́ ẹ rí pé ń kírun tí èsè pé kí ni o fóònù ni òjò ọlọ́ kírun tó bá tó ní fídíò ńlẹ̀ ẹ lọ wo kẹsẹ̀tì tó bá ń wò tí èsè àwọn sunday ọmọ àdúgbò monday dagboru tí èsè pósí àlàyé bàbá àjẹni màmá rẹ̀ tí èsà àwọn eré burúkú ló ṣe kí ni ló ń wò ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ni ọlọ́run ni èèyàn múra bí àfa kò tí ìsọdẹ ni ọlọ́run kì í sọ́dí mọ̀mìnì má ṣe mistake àpẹẹrẹ mọ̀mìnì ni ṣùgbọ́n kéèsè yìí nìkan ni ó fi jẹ́ kí ni o mọ̀mìnì àwọn nǹkan tá à ń sọ yìí ní máa kún táwọn èèyàn gan ni pé wàláì ṣe ra àfa ẹni ọlọ́run ni ẹlẹ́yà yìí ẹni ọlọ́run ni àwọn trust yẹ ńlá ṣe gbọ́dọ̀ gbìyànjú ká jìnnà sí kí ni o almuharramat gbogbo tó bá ti jọ méèwọ̀ ká sọ́ra fún ọlọ́run jẹ́ ajẹ́ kan náà àwọn mọ̀mí ni àtàlùmùlì dúníyá àti parí òun ìta afẹ́ lò ń bi èyí o ni pé àtẹ̀mí àtẹ̀yìn ká sọ́ra ká mọ̀ kọ́ ìmọ̀ nítorí kíni o nítorí ayé ṣé ẹ̀dẹ́dẹ́gbẹ̀ ẹ̀yọ́ mọ́tẹ́ fẹ́ lọ sùkúù náà ó kàwé kálukọ́ lọ tánìyàn rẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó fẹ́ lọ sùkúù náà wọn ò lọ wọn ṣe nítorí ọlọ́run o ah kọ́ọ̀tù ọ̀dọ́ ti pẹ́ lọ ṣe medicine torí kí ni kálí máa pè mí ní medical doctor kọ́ọ̀tù ọ̀dọ́ ti pẹ́ lọ ṣe law torí kí ni kálí máa pè mí ní lọ́ọ̀yà rárá àìsè kọ́ọ̀sì nítorí eléyìí mo fẹ́ lọ ṣe medicine kí n lè di medical doctor kí n lè máa tọ́jú àwọn mùsùlùmí kí n lè wúlò fún Islam kì í ṣe pé kí n lè máa tọ́jú wọn lọ́fẹ̀ẹ́ yìí máa gbowó ṣùgbọ́n ìní máa fẹ́ tọ́jú ẹlẹ́à kí n wá ẹsẹ̀ máa dúró lórí pé mo fẹ́ expose ìhòòhò rẹ̀ síta ìnirọ́ ọmọ ìyá mi kan tó jẹ́ mùsùlùmí ó bímọ kan ní láàsìá ó tún bí kan lọ́dún yìí mo wá rí pé láàrin ọdún mẹ́ta ọmọ kọ̀ọ̀kan lọ́dọọdún ni kí wọ́n á ní àwọn mùsùlùmí sáà ń bímọ nígbà máa fọn lábẹ́rẹ́ tí òfin rọmọ bí àwọn kan ṣe bẹ́ẹ̀ fáwọn ẹlẹ́yà nílùú kan nílẹ̀ Yorùbá yìí tó fẹ́ di kéèsì ńlá tán fáwọn ẹlẹ́yà ní abẹ́rẹ́ kánmọ̀ rọmọ lọ dáadáa gbogbo àwọn ẹlẹ́yà ọ̀rọ̀ ọmọ bímọ kí la dé àà tí gbogbo àwọn ọkọ wọn náà lọ́wọ́ á jẹ́ kí wọn ọ̀dà pé ni àsáwọn hospital orí ibú tí wọ́n lọ ti fún lábẹ́rẹ́ kẹfẹ́rí lè bínú yín débẹ̀ àwọn èèyàn wọ́n sì bí wọ́n sì mọ wọ́n pọ̀ wọ́n sì pọ̀ ju àlọ́ fún alábẹ́rẹ́ tán àfi ní táwọn ìyàwó òfin máa rọ́mọ bímọ èmi lọ kọ́ medicine èmi ò lè jẹ́ dókítà sẹ́yìn wà fẹ́lẹ́ alábẹ́rẹ́ kọ́mọ̀rọ̀mọ bímọ ìbá àmọ́ bímọ mẹ́ta láàrin ọdún kan kí ni wàhálà alẹ́ ayé tèmi lẹ́yìn kí n fún advice pé fún ẹ̀ẹ́tì ara yín o kì í ṣe pé kí wọ́n á fún lábẹ́rẹ́ kọ́mọ̀bì mọ́mọ́ ní solution so mo lọ kọ́mẹ́sì kí lè mọ rescue ta ni o àwọn mùsùlùmí ọmọ ìyá mi kí n dẹ̀ fi lè wúlò fún ìsìláàmù àníyàn nu mo lọ ṣe lọ kéèsì ẹlẹ́yà kan náà ń fà ní ìsìn táwọn ṣọ́ọ̀ṣì àwọn ọ̀ṣútù àwọn kátólíìkì tó wà lọ́nà tòsí ẹlẹ́ta àwọn ẹtì mọ̀ wọn tó ti di kéèsì lè tẹ́ pé tán mú ẹ tán tán tún gbé píkṣọ ẹlẹ́yà sínú píkṣọ inú ìwé ìròyìn tí wọ́n mú lẹ́sẹ̀ pé wọ́n yọ ní kọ́pùlẹ̀ wọ́n sì ya píkṣọ rẹ̀ wọ́n tún lọ tìmọ́lé nítorí pé kéèsì kéèsì yẹn lọ lọ́wọ́ táwọn lọ́ọ̀yà mùsùlùmí ti dìde sí ọmọ ń gbọ́dọ̀ ẹlẹ́yà yẹn ibi tọ́mọ yẹn ṣẹ̀ ẹlẹ́yà fẹ́ na ọmọ ẹ̀ṣẹ̀ kọ́ ni kéèyàn ọmọ tó bá ṣẹ̀ ibi ọmọ tí lọ ló forí gbá nǹkan orísàdùn tó wọ ọmọ sàṣà àárín ibi tí nǹkan tẹlẹ̀ èyí tó jẹ́ pásítọ̀ kẹfìrí tó wà níbẹ̀ àwọn ìsàgbọ̀ ọmọ yẹn lọ sí ọsítù àwọn kẹfìrí ọ̀fà tó yẹ pé èmi o èmi inú máa ń bí mi kí èèmọ̀ gbìyànjú rẹ̀ sọ́dọ̀ ọsítù akademi gbogbo jẹ́ kí n kankan sẹ́yìn academy inú máa bí mi mo prefer akẹ́gbẹ́ yẹn lọ usage ju academy lọ àwọn academy is a private hospital àwọn catholic ló sì ní àwọn ọ̀tá islam ẹ̀yin tẹ́ bá máa gbé yẹn lọ sẹ́yìn kan ṣe èmi èmi o inú máa bí mi kéèyàn máa yíyà kẹ́ ẹ lọ usage bẹ́tà kẹ́ ẹ la academy àwọn tán kórìíra yín wọ́n kórìíra mọ̀ sẹ́ni tẹ̀ ń lo black ẹ sì máa kówó yín lọ catholic ẹ máa kówó yín lọ́dọ̀ tiwọn àwọn ọ̀tá ẹ̀sìn tán kórìíra yín orí fọ ìlú mi pẹ̀lú academy academy orí ibú o inú èmi omi ò mi ò gbé family mi lọ bẹ̀rẹ̀ ọlọ́run sì ní jẹ́ irin tí màá fi family mi lọ bẹ̀rẹ̀ láìláì ẹ máa sọ uch uch ìjọba lónìí téèyàn bá bá mi ṣe wèrè màá bá fa wàhálà uch uch is meant for all of us mùsùlùmí wà náà àwọn wọ́kàsì wọn kírísítẹ́nì wà ń bẹ̀ nínú àwọn ọ̀gá kódà mùsùlùmí onírúgbọ́n ti jẹ́ ọ̀gá àdìpọ̀ dídí kílò kọ rẹ̀ rí ní uch tó yẹ pé àwọn kẹfìrí náà náà dominate medicine àwọn náà pọ̀ ní medicine lónìí o àwọn kírísítẹ́nì pọ̀ jù àwọn lọ wọ́n sì nọ́ọ̀sìn náà àwọn náà pọ̀ jù wọn ò agídí ara tó ti fẹ́ school of nurses ṣakí nìyẹn olórí burú wọn máa ń tán ṣe olórí gbogbo ọ̀tá ni wọn ya máa dayé mú tán bá ti yá kú àwọn tó ti kú nu wọn ní ìsìn wọn ti ń jìyà wọn bá fi mi àwọ lọ́wọ́ à ń kó àwọn náà bá di àsìkíwé wọn ti àwọn bọ́lá àgè ọ̀dà mi lójú lọ́dọ̀ ọlọ́run wọn ti ń jẹ ìyà ìyà gidi nù sàárè gbogbo àwọn ètò gbógun ti islam ń jò ní àwọn bọ́lá àgè àwọn awólọ́wọ̀ ń gbóná wà lónìí tí wọ́n á bíbélì fáwọn èèyàn tí wọ́n jẹ́ wọ́n sì islamic studies wọ́n ti kú ọ̀dẹ̀ àròfò làhàkọ̀ wàláì wọ́n ti mọ òdodo táwọn lọ́wọ́ tọ́lọ́ bá ní kọ́ wá lo wákàtí méjì lé ayé yọ́ọ́ fẹ́ kírun kú bó ṣe wà yẹn kò lè wá mọ́ wọ́n ti ń jìyà nù sáré mọ́túkù fara àwa náà tá a fẹ́ lọ kọ́mọ̀ ibi tá àwọn mùsùlùmí náà ti ní pọ́blẹ́mù ni pé àwa lọ àwọn kèfèrí ọ̀kọ́mọ̀ nítorí ọlọ́run torí ayé ni ní èdè wọn láàánú lójú a tó wá rí pé láwọn náà bá tó wá lọ kọ́mọ̀ àwa náà gbọ́dọ̀ ṣọ́ra ká lọ kọ́ ìmọ̀ nítorí kíni o torí tọ́lọ́ èèwọ̀ kọ́ ni kéèyàn fìmọ̀ jẹun èèyàn lè fìmọ̀ jẹun kódà rínú àwọn àfàtọ̀kọ́ Imam Bukhari ní hadith kó tó kọ́ ládìsí ọ̀sánwó àwọn kan ní ànàkọ́wọ̀lá ẹ̀ ń ta àdìsí ànàbí mọ̀ ń ta àdìsí ànàbí ok àdìsí ànàbí ìwọlé sanwó ẹ̀ ó ní mi ò ta mo fi ń kọ yín lẹ́kọ̀ọ́ mò ń gbowó àsìkò lè sanwó àdìsí gbogbo yín ìwọ lọ bí bíríkìlà ọlọ́rùkún ẹ̀ma bí sọ pé ó gbowó bọ̀ àbí ìwọ lọ fági ó gbowó bọ̀ ìwọ lọ ránṣọ ó gbowó bọ̀ ìwọ mú sọ́ọ̀kì ó gbowó bọ̀ èmi gbà tí gbogbo yín ranjú lọ èmi jókòó nú ilé mò ń wo àdíìsì ta ló gbà wá sọ́lá làáfíà sí òdà làáfíà kí náà sọ ń parọ́ wí eléyìí ṣé àmọ̀ pàṣípò èmi náà lọ fi ṣe bíríkì lánìí àsìkò tèmi fi ń bí sí pẹ̀lú mọ̀lẹ́ ń sanwó ẹ̀ àbí kémi náà kú kí àwọn òbí ká mọ̀rí nǹkan jẹ ní ti ń sàwọn èèyàn lónìí nù tó pé àáfàá súnà kan ní ìsìn ọ̀rọ̀ ajíbù bíi seven point kínní kan mílíọ̀n wọ́n ní ọ̀rẹ́ <laughs> kí òṣàsùn ti tẹ̀ lábẹ́ ọ̀yẹ́ kéèyàn fura sí wọn tọ́lá lómi ọ̀fẹ́ kọ́dá fáàfáà náà tọ́ba rí kọ́dá fáàfáà kan yóò tàwọn olùgbé ẹ̀fúrasìn ẹ̀fúrasìn whereas láwọn olùtọ́ lálàáfíà ẹwọ́ Umar ibn Khattab Umar ibn Khattab radiyallahu anhu ara tó ṣe nìyẹn nígbà khalifa rẹ̀ gbogbo àwọn tíṣà oníkan máa fún wọn lówó gbogbo àwọn tí ń pèrún oníkan máa fún wọn lówó gbogbo àwọn ìmáàmù mọ́sálásí oníkan máa fún wọn lówó kò ní jẹ́ kí mọ̀mọ́ máa jẹ́ pé àsìkò orúntò ìmáàmù ti lòde o àsìkò orúntò ìmáàmù ti lọ pa aláǹgbà aláǹgbà tí èjò <laughs> tí ó fi fọ́kọ mu muazinu nǹkan à muazinu lọ́la gì ó ní ká máa fáwọn tí ń pèrún lówó àwọn tí ọ̀jẹ̀ kálíjẹ̀ náà wá ó ni o kọ́dà ẹja iye tiwọn náà rọrùn torí pé wúmọ́rù ẹni ọlọ́run ni àwọn fẹ́ kọ́dà fún àwọn wo àwọn ẹni ọlọ́run torí ẹni tó ń pèrún muazinu ẹni ọlọ́run ni ọ̀nbẹ́nu àdìsí kódà náà àwọn tí ó wà wa. náà wà àlìmọ̀ àvìnú náà átúwálù náà ṣe ànákọ́ yọmọlẹ̀kẹ́ ọrùn wọn gan ọ̀tọ̀ yàtọ̀ sọ́run gbogbo wa kìí ṣe pọ́rùn wọn kìí ṣe tàlẹ́bù ẹlòmíràn kì tàlẹ́bù gbé wọ́n wà rí goro bí hmm. ọrùn bá ṣe ń pèrò yẹn Allahu Akbar Allah bí ṣe yírùn tí yírùn yẹn sáì ńlá ni ó dì fún ọlọ́run tó lòkè àwọn tí máa ń láyé rè àwọn tí máa ń pa àwọn èèyàn lọ́dọ̀ náà ṣe èyí ò ní kébi ọ̀pá mọ̀ á máa fún ọ oṣù Aye umaru kánákáyé umaru ní ìwọ́tọ̀ bá ń bá wa pèrún ọmọ gbowó wọ́n ń láwọn ìlú míì náà bí orílẹ̀-èdè kìlọ̀ ọkọ̀ Saudi Arabia o màá vínú ó ní gbà so kò ní nìkan ẹsẹ̀ máa rí ta ni ó pèrún iṣẹ́ ti ẹnu ibẹ̀ oríṣiríṣi mọ́sálásí láàárọ̀ ọ́ sàlùwàlà ó olóòtú mọ́sálásí ṣe àsìkò òrun tó ó pèrún ó tún ṣe kàmọ́ tó ti tó bọ́yọ̀ ó di rẹ sí àsìkò ó o tún ṣe kà á mọ̀ mágíríbì tó tó ó pèrò ìrún ló pè fúnfẹ́ ikú tiẹ̀ ó sì máa gbowó òrùn pípẹ́ kù ìwọ lè máa mú tí ẹnì kan kẹ̀lídìí náà náà kọ́mọ̀jẹ̀ kí máa mú ojoojúmọ́ ni kọ̀bùlì ọmọ ẹgbẹ́ máa àti bàdí torí pé tí máa mú rò pọ̀ alágbá ìwọ̀ ọlọ́run ah, wọn lọ́mọ ẹ̀sọ́ owó sùfíìsì wọn wọn mọ̀ lé lọ́la irú wàhálà ò lélẹ̀ ah, wọ́n ń sẹ̀ sáàmù lọ léèké ọ̀la ní ọ̀sán ó léèké wàhálà dé àmọ̀ ah, tí bọ́ọ̀nù dìsẹ̀mbà wàláì àyàmí padà wá padà wá gbọ́ ni o yóò ẹ kẹ́rí pé máàmù ìjọjúmọ́ ní lu kọ̀bùlì báàdì sẹ́ẹ̀mọ́ tó ń ṣe ní tí rò ṣe kí ni o ọ̀pọ̀ lẹ́yìn kó kírun fún yín ẹ̀yin ọ̀mọ̀ pé wàhálà ń ṣe máàmù tẹ́ bá ń fún sálárì yóò sanwó ọmọ yóò sanwó ilé kéwọ ọmọ rẹ̀ yóò sanwó sùkú ọmọ rẹ̀ kódà yóò tún sanwó kí ni o owó ilé tó yá gbé kódà tó yẹ pé àwọn olùtẹ́ kí ti mọ ìsìláàmù kán bá ní kọ́ṣọ́ ọmọ tí ń tilẹ̀kùn yẹn kẹ́nìkan bá ní gbọ́mọ yẹn kú òun ẹ̀rí pé tẹ́ ẹ bá wo àwọn olùtọ́jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn lójútùú ìmáàmù gan wọ́n máa gbélé tó dáa tí wọ́n ní ìmáàmù slọ́ọ̀jì ilé tí ó ní gbogbo àwọn normal plumber kí ló kọ rẹ̀ tómi ẹ̀rọ ọmọ yọ ń bẹ̀ tí máàmù náà ọmọ tí ọmọ lùsẹ̀mí ayé rọrùn kódà lè máàmù tó lé ní kíni o mọ́tò ìmáàmù náà fẹ́ lọ sí wáàsí bì kan ìjàmá kan kú wọ́n fẹ́ gbé lọ bí tẹ́ mọ́tò máàmù náà wà àfàìlébù ara ṣe mọ́tò ìmáàmù nìyẹn ìmáàmù gan máa live comfortably so ti yé nìsín ayé umaru wọ́n ṣe gbogbo nǹkan yẹn nígbà táwọn ẹni ọlọ́run ṣe kíni o tí wọ́n ń darí kì í sáwọn ọ̀tá ọlọ́run tí wọ́n kórìíra ìsìláàmù alimohim gbogbo wa ni ká lọ kọ́ ìmọ̀ nítorí ta ni o Allah tọ́lọ́n bá wá sọ ìmọ̀ tó ń jẹ tán a mọ̀ wá sí alhamdu ìlà ṣùgbọ́n ká mọ̀ lọ kọ́ mọ̀ nítorí ayé ló ń kó bá wa mùsùlùmí ṣe láwọn tó fẹ́ kan lọ kọ́ mọ̀ nítorí ayé àwọn ọlọ́run ayé nìkan wọ́n ní àwa lọ́run tá a bá ti wá lọ kọ́ mọ̀ nítorí tọ́lọ́run yẹn ọlọ́run wà fàyè ṣe kí ni fún wa o èèní ọlọ́run fàyè ṣe ni fún gbogbo wa o nam ibi tá a láti bẹ̀rẹ̀ lónìí òun ni man ha idon awimura atan fi dùbúrẹ́ ha tá a bá kúrò ń bẹ̀ yẹn àábọ̀ síbi alimannan tásìkò bá sẹ́kù àábọ̀ sí alimọ̀kadìbù bilẹ̀kọ́dà ká tó wá máa tẹ̀síwájú tẹ̀síwájú ibi tá a fà bá wa dé níjẹ̀jọ nínú tíra àwọn mẹ̀nẹ́ ájúlì mọ́mìn òun ni pé àwọn ẹni ọlọ́run àwọn mùmìnì nínú mínájú wọn fi tẹ́ríkìlì muharramat nínú jíjìnà sí nǹkan ìwọ òun ni páwọn tó bá jápá ti níyàwó náà wọn eléyìí ẹni tó ti níyàwó ló bá wí <clears throat> ẹni tó ti níyàwó ló bá wí ṣùgbọ́n torí pẹ̀lú burúkú la wà àwọn ọ̀dọ́ onísìnà náà pọ̀ tí wọ́n ń ṣe sìnà tọ́jẹ́ pópin tí ò ti yẹ kán mọ́ rí òòrẹ̀ wọ́n ti rí òòrẹ̀ wọ́n ti bá ní sexual intercourse <clears throat> àwọn obìnrin onísìnà náà pọ̀ ní ìlú tó já sí pé kí ọkùnrin tí ọ̀yẹ rí òhò wọn ó ti rí òhò wọn àdánwò nìyẹn Yorùbá níjọ́ tí Yorùbá ń ṣe tí ìgbà síláàmù tó jẹ́ pé ògùn bọ ní válù kan tó da válù yẹn ni pé ọmọ wọlé ọkọ pẹ̀lú ìbálé ni pé ọkùnrin kankan ò gbọ́dọ̀ rí òhò rẹ̀ tí ọkọ kálukú ọmọ wa sọ kálukú ọ̀wà àdọ́lọ́pàá kálukú di fìjìláńtẹ́ torí ìbànújẹ́ ẹ̀yìn kíni o ẹ̀yìn wedding ọmọ tó bá lọlé ọkọ nínú àṣà àgbéyàwó tá káwa ní secondary school wọ́n kọ àwa báyìí tí mo sì máa ń rántí ẹ̀ dọ̀la ọmọ tí wọ́n báyìí lè fẹ́ nílẹ̀ Yorùbá tí wọ́n rí pé àwọn tó jẹ́ ọkọ wọn wà bọ́mọ wọn jọ kejì bóyí ẹ ṣe ó kán ṣe ó pé ẹ ṣe ẹ pàápàá tó yẹ pé èèyàn bá ní bàbá bàbá rẹ àti màmá rẹ ní òsè kíni o ni wọn ó ṣèwádìí kódà àwọn ìlú míì tó máa burú débi pé wọn ó tún ti fọkọ níbi òwú ẹ pé wílé ìrìn ìranù náà nínú ẹsẹ tí ó fi lè ṣó òpè kọ parọ́ <laughs> wọn wàá fi kan ẹ̀jẹ̀ gbogbo ẹ wọn wàá pààrọ̀ kò ràn sẹ́lẹ̀ wọn jọ kejì pé ọmọ tẹ́ ẹ fún wa kò ṣe sìnà rí o odidi ọmọ ni o wọ́n wàá mú irú ilé ìsẹ̀yìn tẹ́ ẹ̀ pé lásìkò bisikíìtì la wà yìí irú ìgbà yẹn gbogbo bíi ìsáná tó kún agbọ́n gbogbo nǹkan tó jẹ́ fúlù fúlù fúlù wọ́n wà kó lọ lé wọn só ti yé àwọn nǹkan tó kún kẹ́kẹ́ wọ́n kó lọ lé àwọn obìnrin pé ah a ní àwa dúpẹ́ lọ́wọ́ yín ni ó a dúpẹ́ o wọ́n tó dàbí àwàdà odidi ọmọ ẹlẹ́ fún wa o inú àwọn fámìlì ẹ̀ náà sẹ́ ah màmá rẹ̀ inú rẹ̀ yóò ṣe lọ àdùn alihamudulilayi kan wọ́n ṣe ń jọ náà wọ́n ìgbọ́ lọ́n gbọ́ so ti yé wọn ní sáà alihamudulilayi wọ́n rò pé ah wọ́n lè ní kánísàn gbọ́dọ̀ àṣàgbó fún wọn omójú <laughs> ògbóbu àwọn torí kọ́ máa ń sọ̀rọ̀ àwọn débi pé ó burú gangba yẹn ọmọ tó bẹ̀rẹ̀ ṣe sìnà kó tó wọlé ọkọ ojú òtì yóò tó wá kó ẹkún bá màmá rẹ̀ ṣùgbọ́n ọmọ àwọn lọ́jọ́ wọn jẹ́ ká ó rí pépà yẹn tí wẹ́ẹ̀dì wọn bá ti lè kú bí oṣù kan wọn níjọ́ ọmọ jáde kán mọ́ lọ réèpù ẹ̀ wọ́n máa ṣe mọ́lé ni ìyàwó ọ̀gbọ́dọ̀ jáde àtàwọn tó tó máa jí obìnrin gbéńgbà náà tó bá wá wọlé ọkọ tí ò ṣe sìnà rí tó bá ti á kó nǹkan tó máa kó wá ń jọ́ tí wọ́n tọ́ pàrókò odidi ẹyin gbogbo nǹkan tó jẹ́ didi odidi inú wọn wà á dùn pé àdúpẹ́ o ẹ kú àṣeyọrí o wọ́n gbà pé obìnrin ṣàṣeyọrí ọmọ tó bá jásí pé ńjọ́ kan wọ́n ní ọlọ ká òbí <laughs> lẹ́yìn àbà òun ni kí ló kọ rẹ̀ délé lọ́ba bá àṣàkẹ́ mú ní délé bá ní pé àwọn ó ṣe eré ìfẹ́ kí eré ìfẹ́ kí ni àjọ nítorí ọlọ́run kan èṣù bá lo délé àsàkí òdẹ̀ lè sọ fún màmá ẹ̀pẹ́ délé ti ṣe kíní o ó ti jẹun tí ọ̀yẹ́ kọ́ jẹ́ o wọ́n wá dìtẹ́ẹ̀tì níjọ́ wedding tó bá dijọ́ kejì alẹ́ ẹjọ́ náà tí èdìjọ́ kejì ọmọbìnrin yẹn ọmọ sọ̀kan ni tó lótìmọ̀ pé wàhálà ṣe kíní o wàhálà dé àgbọn tí wọ́n ti fọ́ tí wọ́n ti yọgbó kíní white inú ẹ̀jẹ̀ tó kòròfo kòròfo wà fi ah màmá rẹ̀ ó àwọn ẹlẹ́rìí pé sórí sọ̀rọ̀ ọmọ burúkú ọmọ ọmọ sọ̀rọ̀ ọmọ adúgbò tìrì tó bí sórí kinní kan ìbànújẹ́ wà dé bá wọn ṣùgbọ́n tí ó jẹ́ kí Islam eléyìí ò ní pé a lè rọ́mọ tó ti ṣe sìnà rí tó ṣe kíni o tó ti túbá ẹ̀ ń bá dẹ̀ ti túbá ò ṣe mọ́ ọlọ́run fi yàtọ̀ ọlọ́run ti forí lọ́dọ̀ ọlọ́run kò ṣe rí náà nìyẹn torí irú àwọn tó ti ṣe sìnàrí tó ti túbá lọ́lọ́hùn ṣe ní ké tẹ́bá tí àwọn ilé ọkọ ẹ máa pàrokò kan ránṣẹ́ ẹ máa fi kínní kan yìí hmm. yàtọ̀ sí yìí ò tó rè kèé ṣe gbogbo obìnrin lẹ̀jẹ̀ ọ́ jáde even kọ́ mọ̀ ṣe sìnàrí tá bá súnmọ́ gbogbo àwọn mẹ́ntálítì rọ táwọn èèyàn máa ń ní nǹkan correct kèé tó ṣe gbogbo obìnrin tí ò ṣe sìnàrí ló máa ní ìbàlẹ̀ la fàtàwọ̀ àwọn àfáà obìnrin mi tẹ́ pé kò ṣe sìnàrí wọn sì ní bá ìbàlẹ̀ lára rẹ̀ in tó fà á ni pé obìnrin tó bá máa ń ṣe wàhálà tó pọ̀ àbò máa ń bẹ́ púpọ̀ àbò máa ń ṣe sporting activities púpọ̀ ó lè ti lùsì ẹ̀ <clears throat> tí èsè àǹtọ̀rí kọ́ọ̀tì zina kìí ṣe pé ó lè jẹ́ àlìwá sábà mo ti kànú fàtàwọ́ àwọn àfáà dáadáa bóyá ọmọ bẹ́ jù bóyá ọmọ gorí òkè jù bóyá ọmọ ṣẹ́tọ́ lágbára jù so ló jẹ́ pé òbí tó wájọ́ lọ́mọ gbọ́dọ̀ sọ̀rọ̀ fáwọn tó lè kó bá tí wọ́n fi àrò kò ṣe sìnà rí tẹ́lẹ̀ pé kì í ṣe kó ṣe sìnà rí wọn ní bàbá líla rẹ̀ ọ̀n bẹ ẹnu ẹ̀sìn bẹ́ẹ̀ táwọn àfa àtọ́ lórí ẹ̀ kọ́ máa jẹ́ pé ẹ máa mọ̀mọ́ ló mọ̀ ọmọ tí ò sí àdára àdárí tó ní òun ò ṣe sìnà rí kẹ́ máa ní rọ́lọ̀ ń pa ó lè ṣẹlẹ̀ kọ́ mọ́ ṣe sìnà rí tí wọn ò sì ní bá ìbàlélá rẹ̀ bẹ́ẹ̀ iṣẹ́ tó le bí àwọn tí máa ń sọmọ ọ̀dọ̀ bí àwọn tí wọ́n mọ̀ sí bí alábàárù tó yẹ pé gbogbo wàhálà rẹ̀ àbẹ́ tó jẹ́ pé àìsàn burúkú kan ti sérí tó le tó jẹ́ pé gbà yẹn ó fa ayé ti ara rẹ̀ ó lè yọ àwọn nǹkan kan dànù lára rẹ̀ ní ìṣẹ̀rí àti ẹ̀ ẹ̀ bá ti lóun ò sérí ẹgbà bí òṣèlú ẹmbásí lóhùn ṣètò òun ti túbá ẹmọ òwúlẹ̀ tó ṣe kí ni o ẹmọ tó máa pàrọ̀ kó ojú ránṣẹ́ ọlọ́run ti ṣe kí ni o ó ti forí jìn kọ́mọ́ wà jẹ́ pé màá wá sọ àwọn òbí ẹ̀ di ẹni tí ọmọ san ẹ̀kan ṣùgbọ́n wọ́n tọ́ ọba ti wá níyàwó lé aráàmù nínú ṣẹ̀ríà kéèyàn ọmọ sọmọ obìnrin tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ìlà àfáà sọ fún wa ìmọ̀ni ata ha idon obìnrin tó bá ń ṣe menstruation lásìkò tó ń ṣe nǹkan oṣù èèwọ̀ ni kéèyàn ò súnmọ́ látojú ara rẹ̀ níbi tẹ́jẹ̀ ti ń jáde bákan náà èèwọ̀ tó ni kéèyàn ò súnmọ́ obìnrin láti ibi ìdí ibi tí ìgbẹ́ ń gbà jáde ṣe rámọ̀ rò pé àwọn olórí burúkú ń ṣe bẹ́ẹ̀ àwọn míì àfi ṣe nǹkan bú àwọn ritualist àwọn tó máa ń ṣoògùn obú wọ́n lè ní pé ọmọ tá a ṣe fún ọ ìyàwó rẹ tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ọ wàá tó bá ti á jáde ó fi kíní aṣọ funfun yìí ó fi nu ojú ara rẹ táwọn fẹ́ lò náà nù àwọn olórí púpọ̀ ní ìlú yóò tán ti ya olórí tán ti wọ́n ti di pírẹsidẹ́ǹtì gidi pírẹsidẹ́ǹtì gidi ní orí ibú ṣèbí kan lọ́dún fẹ́ dépò ńlá kan tán ní pé tí wọ́n fi ṣe nǹkan fún ọmọ rẹ̀ obìnrin wọn ní kọ́ lọ bá ní sexual intercourse ẹ ń bá ṣe bẹ́ẹ̀ nìjẹ́rí àwọn ọ̀pá ni <clears throat> olórí ibú bàbá ọ̀fẹ́ balẹ̀ ọlọ́run jẹ́ ọmọ rẹ̀ èèwọ̀ ni èèwọ̀ nínú òfin ọlọ́run bó ṣe jẹ́ èèwọ̀ kọ́mọ náà ṣe kí ni o kó súnmọ́ ìyá rẹ̀ bàbá ò gbọ́dọ̀ súnmọ́ ọmọ rẹ̀ èèwọ̀ ni àwọn olórí ibú àwọn tọ́lọ́run ti bínú sí ní ọlọ́mọdé àjẹ́ kan nù wọn o anábì sallallahu alaihi wasallam ó ní mal'un man ata mura'atan fi duburiha ó ní sẹ́ẹ̀rí o ẹni ẹni èpè ẹni tí wọ́n ti gbé ṣépè ẹni làánà ẹni tí ẹni ẹ̀kọ́ òun lẹni tí bá láàyè tí gbẹ̀ ń gbà jáde àwọn olórí ibú kan náà máa ń ṣe bẹ́ẹ̀ tó yẹ pé tí wọ́n sọ fáwọn nu nínú rìwáyà míì mọ́ yá tí nìsa fi màháṣì yìí nà nǹkan kan náà ló túmọ̀ sí èèwọ̀ ní ẹni èpè ẹni ìbínú ọlọ́run ọ̀tá ọlọ́run olórí ibú èèyàn lẹ́tọ́ já sí pé kíni o ìyàwó tiẹ̀ ààyè tí gbẹ̀ máa ń gbà bóde ló ti fẹ́ máa bá a sí lọ́kọ láyà ànábì nírú àwọn èèyàn bẹ́ẹ̀ malọ̀ẹ́hùn náà ẹni tọ́lọ́hun ti malọ̀ẹ́hùn ní ẹni tọ́lọ́hun ti ṣépè fún ni ọlọ́run mọ́jà jẹ́ kanú wọn.

ẹni tó bá já sí pé ìdí ló ti lọ máa ń báyàwó rẹ̀ nínú àdí ìfìmí ànábì ni pé mani ata àìdọ̀ awimọ̀ra àtàǹfì ìdúbúríà àwòká ìná ń fasọ̀ dákọ̀ òbímọ̀ ẹ̀yẹ̀kù fàkọ́dí kàfárọ̀ bímọ̀ ounzila alá muhammadin sallallahu alaihi wasallam ànábì kankan mẹ́ta nú àdísì eléyìí àdísì tá a fẹ́ ka àdísì mọ́mù nàṣáyí àti àwọn asahabu sunan Uh-uh. àdísì àwọn àsáàbù sunan yàtọ̀ sí imáàmù nàṣáyí imáàmù àbúdáwúdà gbà wá tirimidi imáàmù ibnu maja imáàmù nàṣáyí nìkan ni ó gbà kí ló wà ń bẹ̀ ni wípé anábì lẹ́ni bá lọ súnmọ́ obìnrin tó ń ṣe nǹkan oṣù ọba ní ìbálòpọ̀ láàyè tí ti máa ń jáde ti lọ súnmọ́ yàwó àbẹ́ni tó já sí pé ká ìná fàṣọ dákọ̀wù ẹni tó lọ ọlọ ilé yẹn wò ọ wá nígbàgbọ́ sí tó ní yẹn wò sọ tá a bá sọ pé yẹn wò ẹ má ṣe mistake ó lè já àfa o àwọn àfa yẹn wò náà ṣe kí ni o wọ́n ti pọ̀ wọ́n ti wà kọ́ wọ́n ti pọ̀ ní kìí ṣe pé wọ́n wà wọ́n ti wà tẹ́lẹ̀ wọ́n wá ń pọ̀ sí i tọ́lọ́pọ̀lọpọ̀ wọn wọn ò kéwú yanjú kéwú wọn ọ̀tọ̀ náà dání kódà ọ̀pọ̀lọpọ̀ wọn gan ọ̀mọ èmi ni mo sọ bẹ́ẹ̀ ìyàtọ̀ mi láàrin kéyìn wọn ò mọ kí oògùn náà mọ̀ àtòrin wákà tí wọ́n ègbowó lóde ìdájọ́ ọkọ̀ bùlíbàdì wọn ò lè sọ́yanjú ọ̀dàrú mọ́ wọn lójú kùránì gan wà láì ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe díẹ̀ nu wọn o majority of them they can't read Quran tajwid kale wọn ò lè ka kùránì pẹ̀lú tajwid báwọn ẹbí ṣe máa ń kà <coughs> kùránì fáti àwọn ọmọ fáti àkàyanjú lẹ́yìn pé wọ́n wà láwọn ka súra iná àti iná àbíwálé àṣírí ìyanjú wọ́n wà láwọn ka yàsìn yàsìn kùránì wọ́n ti dúdú àti sàwákà súra méjì tán máa máa jù ú torí wọ́n ti ka yàsìn bọ́ọ̀dì wọ́n tó kàlẹ́ bàbá olówó bàbá olówó tó tilẹ̀kùn mọ́ wọn pé mo fẹ́ dé tó ti yé yàsìn sàwákà wọ́n mọ súra méjèèjì ń pọ̀ ẹnu wọ́n ti dán sí yàn ṣùgbọ́n sí àárín kùránì fún wọn bàbá ńlá <laughs> bàbá ńlá tsunami gidi ó lè jẹ́ pásọ babaláwo ó lè jẹ́ bàbá bàbá yìí tó jẹ́ pé ẹlẹ́bọ ni anábì lẹ́yìn tó bá tún lọ lé yẹ̀ ń wò ọ wá nígbàgbọ́ òdodo ó di nǹkan mélòó jẹ́mọ́ nǹkan mẹ́ta ẹni tó súnmọ́ bí ti ń sin nǹkan oṣù ẹni tó súnmọ́ bí láti àyè tí gbẹ̀ngbà bóde àtẹni tó lọlé babaláwo tó gbàgbọ́ ànábì láwọn mẹ́tẹ̀ẹ̀ta ìfàkọ̀dí káfàrọ̀ bí ma ń láàmú àmàlè sallallahu alaihi wasallam ó ń tàn ti di kèfèrí sí tèmi ànábì mú wa tí ń ṣe Islam torí náà àáfàá ní ká sọ́ra ìṣesí àwọn ẹni bú òun lélẹ́yìí ṣé ẹ wá rí àwọn tó máa wá tí ọwọ́ òun ò lè tẹ̀ tí wọ́n èkú kí tí wọ́n wà ní pé ntọ́ lọ ṣe tán máa fún ọ àwọn májẹ̀mú bú báyìí ká ntọ́ lọ máa léyìn dà kò ní dà ọ̀dà ẹ̀jẹ̀ awalé gidi ká mọ̀ lọ sí ìsìláàmù ẹ rí téèyàn gidi tó sì wò wípé bó wá lòun ṣe lè gbádùn ìyàwó obìnrin tó ń se nǹkan oṣù èyí ò lọ́kà wá níbí èèwọ̀ ni kéèyàn súnmọ́ láti ààyè tẹ́jẹ̀ tí ń jáde lára ẹ̀ ṣùgbọ́n wọ́tọ́ ọjọ́bìn náà ẹ gbọ́dọ̀ gbọ́yé kìí ṣe pé túmọ̀ ẹ̀ ni pé èèwọ̀ ni kíwà àtọkọ rẹ̀ ó gbádùn ara yín lásìkò tó ń ṣe nǹkan oṣù rárá ìtumọ̀ rẹ̀ kọ́ yẹn ẹ lè gbádùn ara yín isna ukula shay'in illa ẹ gbọ́dọ̀ sùn mọ́ra yín láàyè tẹ́jẹ́ yẹn ń gbà bóde ni mùláàbà wà mùdáàbà wà tẹ̀fùkìn àwọn àáfàá ní àwọn nǹkan tán máa ń sọ ọkọ ìyàwó tí èsè ń ó ń tó bá tiẹ̀ tó wá ṣe bẹ́ẹ̀ ó tún forí ibú kí ni o orí ibú fẹ́ ṣe ó tún wá jẹ́ pásítọ̀ tó bẹ̀rẹ̀ ń ṣe o ló tún bá ṣe ẹsẹ̀ ìsìnà àti ẹsẹ̀ kó tó súnmọ́ obìnrin láàyè ti kíni o sẹ́yìn pàtàkì tó máa ń rèpù obìnrin ọ̀bẹ ọ̀bẹ ṣẹ́fẹ̀ṣẹ̀n lọ́wọ́ àwọn ọkẹ̀ rèpù ẹ̀ orí ibi wọn bá ló jẹ́ pẹ́lòmíì àìsàn abú ṣe máa ṣe kíni o àìsàn tẹ́lòmíì tí ò lè bọ́ńbẹ̀ tí èkú ṣùgbọ́n wọ́n tọ́ ọjọ́ pa àtìyàwó àlálì ṣẹ̀rí àyọ̀ǹda fún gbogbo àwọn nǹkan yòókù ẹ lè fẹnu kora yín lẹ́nu kẹ́ ẹ kíìsì ara yín kọ̀tàkù ṣẹ̀ríà ẹ lè dìmọ́ra yín ẹ lè máa fọ́ ara yín lára kódà àtẹ̀fù hìrì torí àwọn ọmọ kéékèèké tó wà ń bí èyí ò ní lè fi gbogbo ẹnu sọ àwọn nǹkan míì ṣẹ̀rí àtún láwọn ìlànà míì tó ń já sí pé kí ni o ẹ tó lè fi gbádùn ara yín tí ọ̀tá kò ṣẹ̀rí àṣùgbọ́n tá à ní lè sọ torí àwọn ọmọ kéékèèké tó wà nítòsí kọ́mọ jẹ́ pé kó fáírọ́ọ̀sì sí ọlọ́pọlọ kápò ń yẹn ọlọ́run fún alágbòye ọ̀rẹ́ almanan ara gbọ́nrin míì tó ni pé ara àwọn almuharramat ara àwọn nǹkan tí ò tún dáa tó yẹ kí mùsùlùmí tó fẹ́ jẹ́ mùmí ní òdodo kó tó sá fún òun ni kéèyàn ò sì règùn lórí orí tó bá ṣe jàmọ́ ẹ̀jẹ̀ agbọ́ dáadáa <clears throat> ó ti sóore èèyàn lè ti sóore míì lọ́dún mẹ́wàá oore yẹn ó sì bàjẹ́ láàrin ìṣẹ́jú kan èèyàn ti ń kíìpù ládàá kan bọ̀ láti twenty twenty five years láàrin ìjọ kan èèyàn ó sì ju bọ́ǹbù sí i ìlàsí gbọ́dọ̀ ṣọ́ra. So sẹ́ẹ̀rígbà míì ṣàìtọ́ máa nífẹ̀ẹ́ kéèyàn máa ṣeré gan lólórí téèyàn bá ṣe kó lè bá a bá oore yẹn jẹ́ mọ́yàn lọ́wọ́ torí pé tọ́wọ́ ti bàjẹ́ èso ọ̀rẹ́ rẹ̀ gé <laughs> bóyá àbá ládàá rẹ̀ jẹ́ ládàá àti iye ọdún yìí ẹni tọ́já sí pé ó rán èèyàn lọ Mákà níbi ogún ọdún sẹ́yìn ẹni tó rán lọ Mákà yẹn lẹ́yìn ogún ọdún òun àti ẹ̀ wá ní clashes ó ní kò lè dòmí fún ọ ìwọ náà ẹnu rẹ tó máa rọ̀rọ̀ ní ìsìn ṣe bí wọ yìí ìwọ yìí ìwọ olòṣì ìwọ olòṣì ìwọ olòṣì tó jẹ́ pé ilé bọ́skọ̀tà tó rẹ́ǹtì ni mo ti rọra jì ní 1990 kínní kan èmi lọ́wọ́ ń bá sọ̀rọ̀ báwọn á yẹn gbá fún ọ láyé sẹ́mi kí mo rán ọlọ́mọ́kà ni mo sì kówó fún ọ́n gbòde ó ní o fi máa ṣe bísínẹ́sì ìwọ náà wàá dolówó gbọ́ wá dolówó ní ìsìn ìwọ náà wá fẹ́ máa ṣe bí kiri lákòókò àfà ájìtọ̀ síládà rẹ ti wà ní àkáǹtì ẹ̀yìn mọ̀lẹ́ká ẹ̀há dánú wọ́n sì há lójú ẹsẹ̀ sẹ́ẹ̀rí alimánù kéèyàn ọmọ sìrègùn ọlọ́run nìkan ni fún ọlọ́run máa kí wa pé à mi dáyín láti bí nǹkan báyìí ṣe gbogbo eléyìí sórí wọ́tọ̀ ọjọ́ èèyàn àwọn èèyàn lè fẹ́ try to caution and control yourself gbìyànjú àti sọ́ra kọ́mọ̀jà sípò oore tó ṣe wàá ṣe kí ni o wàá fi ṣèrègùn yọ bàbá jì aburú tó wà ńbẹ̀ ni wípé oore tó yẹ kọ́ ọgbà ládẹ̀ tó yẹ tẹ̀mọ̀ bí ìgbà tí ẹ jẹ́ ká fi wé bí ìgbà téèyàn kọ́lé bí ilé alájà mẹ́jọ ó sì wú àjà méje lójú ẹsẹ̀ ó kájà kan yóò dùn yàn bí ó ní dùn yàn ládàá rẹ tí wọ́n ti ń bọ́ ọmọ ẹjọ́ lálùjá náà o sì mú lẹ́fà àlùjànnà rẹ o sì ju bọ́ǹbù sí pé àlùjànnà lè ti dáa ju ètí ọ̀ tàbí bẹ́ẹ̀ kọ́ gan pé ọ̀rọ̀ rẹ ọ̀jọ̀ sálùjànnà iná gan ni ẹ jù ọ sí sẹ́ẹ̀rí agbọ́dọ̀ sọ́ra nínú alukur'an suratul baqara aya two sixty four ọlọ́run ọba ń sọ níbẹ̀ wípé látúbùtìlù sọ̀dákọ́tì kòǹbẹ̀lmánì wàláàdá ọlọ́run sẹ́ẹ̀rí gbogbo àwọn sàárà ẹ̀rí pé ìrègùn máa ń sábà wá níbi tó bá jọ mọ́ kí ni owó níná ó lè má jòwó níná nìkan gbà mí ó lè jọ́rọ̀ ẹnu ó lè jẹ́ iṣẹ́ tá a ṣe fẹ́ nìkan ọlọ́run ní gbogbo àwọn ìnáwó yín àwọn sàárà tẹ̀ ń ṣe ẹ má fi règùn bàjẹ́ wàláhàdà àti sùtà kọjá pẹ́ni tẹ́ ẹ ti ṣe oore fún ẹ tún wá ń sì règùn àbẹ́ ẹ tún wá fi nira kan ọlọ́run ẹ ṣọ́ra wàfẹ̀lá hadithi sọ̀hí nínú hadisi èyí tó lálàáfíà anábì sallallahu ó ń sọ nínú àdíìtì yẹn àdíìsì afáwa àbú rírà ni ìmáàmù muslim àwọn náà dẹ̀ ṣe kíni àwọn náà gbà wá. anábì ní fàlàáfà umu ń láyùkà límù wúmọ́lọ́ àwọn ìran èèyàn mẹ́ta kan bẹ ọlọ́run kò ní í bá wọn sọ̀rọ̀ ọlọ́run ní í ṣe kíni kò ní í bá wọn sọ̀rọ̀ wàláyùzà kí im kò ní í fọ̀ wọ́n mọ́ tó bá di lọ́rùn wala yanzuru ilayhim yawmal qiyamati jama sẹ́rí ẹ ma bá mọ kéèyàn neglect completely bí sin èèyàn mẹ́wàá wà níbì kan odode ọwọ́ abọ̀ àwọn mẹ́sàn-án lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹ́ sí bí o even wọn ò mọ bọ ẹni ìlọ́wọ́ tẹ́ ẹ bá rántí táwọn ṣẹlẹ̀ láàrin ọba èkó <laughs> àtọba ṣé ọba ọ̀ní ifẹ̀ ni tán ni wọ́n ó sì ara ṣe kí ni o <laughs> ó sideline rẹ̀ tá ló ṣe báyìí ẹgẹ́ ti lè ṣe tó di níwùsì tí gbogbo ayé ń sọ ń gbà yẹn ẹ mọ túmọ̀ rẹ̀ ṣé aláwọ̀ èèyàn máa fi wọ́n máa fi gún bá ní èèyàn léṣo ni tán bá fẹ́ relegate ẹ gidi wọ́n á rò pé ẹ mọ̀ orí pé èèyàn mẹ́rin jókòó oṣù káwọn mẹ́ta ah, tàbí ní ìsẹ́mọ̀ èèyàn mẹ́rin jókòó kálukú gbọ́ ọmọ dání ọwọ́ fẹ́ ṣòpọ̀ nbẹ́ nìkan jànú wọn ah, ìyá rasidi ah, rasidi rè ó gbé mẹ́ra gẹ̀lẹ́ ló ń jẹ lálùbáríkà ah, ìyá rasida oge ìyá kọ̀yùmù ó gbé eh, ọwọ́ àríkì ìkẹrin ẹ̀wá ni <laughs> bóò ni ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ náà ìkẹrin ṣe kí ni ó gbọ́mọ dání sórí kẹrin wàhálẹ̀ tí ẹ̀ bá fọwọ́ sí bí abíyá rẹ̀ yóò fẹ́ gbóná débi torí pé o ti kó bá náà léṣo gidi pé ìwọ àìsè bẹ̀rẹ̀ ìjà ni inú lóòótọ́ ìwọ kàn gàrí ẹ̀ ṣùgbọ́n wọ́n pé o ṣe dáadáa sáwọn ọmọ àwọn mẹ́ta o ṣe dáadáa sóhun yóò nítumọ̀ lẹ́mìí ẹ̀ sẹ́gẹ́tì ní ìsìn ilé ọlọ́run ọba ṣe ń kọ́ṣàn wa tó bá wá di lọ́rùn àwọn èèyàn kan wá ń bẹ ọlọ́run tiẹ̀ níwò wọ́n sẹ́ẹ̀ kan ìwọ tọ́lọ̀ ọba wá wò tiẹ̀ ta ta ló tún fẹ́ wò ọlọ́run ìwọ tẹ́nìkan ọba sọ pé òun ọ̀bọ ọmọ rẹ ṣeré lójú rẹ náà nìkan sì ní pé tọ́ ọba bá ṣe alábòsí ni ọ o ṣe báwọn mẹ́ta ṣe tọ̀ bóun ṣe ọyá máa bọ̀ yìí tó gbé ọ sínú ac sójú tí ọ ẹni tó tó olùrẹ́ tí ó tún yẹ ṣùgbọ́n lọ́rùn tọ́lọ́wọ̀n bẹ́ẹ̀ lè wòyàn kọ̀ sẹ́ tó tó fẹ́ wú ọmọ wà láyé ń dúró ilé yìí ọlọ́run kò ní fojú re worú àwọn èèyàn bẹ́ẹ̀ wà láwù máa àdáàbọ̀ náà lè ìyà tó nípọn ìyà ẹlẹ́ta èrò painful torment ìyà gidi ni wọ́n jẹ àwọn mẹ́ta wo wá ni ẹ̀yin ọkùnrin ẹ̀yin alákọ̀ọ́kọ́ bá wí alimosibilu ìzáàrọ̀ gbogbo ọkùnrin sókòtò ẹ̀ bá ń kọjá kókósẹ̀ anabi lọ sọ bẹ́ẹ̀ èmi kí wọ́n sọ bẹ́ẹ̀ wà lẹ́ àdíyèsí rẹ o anabi lára àwọn tọ́lọ́hùn ní wòsàn ẹ̀kan ara àwọn tí ó jìyà lọ́rùn tọ́lọ́hùn ní bá wọn sọrọ òun ni gbogbo ọkùnrin tásán wọn bá ń kọjá kókósẹ̀ jama sẹ́ẹ̀rí ẹ̀mẹ́jà atara wa jẹ sẹ́ẹ̀rí àwọn àfa alẹ́ Yorùbá wọn ní problem ọ̀pọ̀lọpọ̀ wọn ní ṣòkòtò wọn máa kọjá kókósẹ̀ wọ́n wà ní káṣọ ó òkè pé àṣà Pakistan àbáṣà Saudi àṣà Saudi ní tàǹkàánú tí àmì ní abdul momin tó ń bẹnu riyadu sọ̀lì náà tó ń Bukhari Muslim àwọn àtìrà àdìsí àbúdáwúdà wàhálà àṣà Islam ni àṣà Saudi wo àìmọye ṣòkòtò ẹ̀ wọ́lẹ̀ Saudi àwọn ò ṣe nítorí pé Saudi àbí Pakistan à ń ṣe nítorí pa kanu súnà ni so orí ìwọ́tọ̀ bá rí pé máa wò ànábì tí a fún wa fọ́múlà israel muslim ìlànà susak níbomi sàkóyìn sórí ojúgun báyìí láti ojúgun ó ní wàlà àhárọjà fi máa bẹ́ẹ̀ náà wúwà bẹ́ẹ̀ náà kàbẹ́ẹ̀ wà mọ́ asọ́làmì náà kàbẹ́ẹ̀ ní mẹ́rin sáfà wúwà fi náà ànàbí ó ti yanjú ẹ̀nà àdìs sórí ojúgun báyìí tọ́ bá ní sókòtò rẹ̀ bá fòkòtò mọ́ fi ṣe yẹyẹ bí ilé ìtì àgbà wèrè mẹ́sìn ibi tí báńdìrì ti bẹ̀rẹ̀ nìyẹn tí mọ́nì bá débi pé sòkòtò rẹ kọ́ wà lójúgun ọ̀dà abẹ́ tọ́ba tó operation máa wálẹ̀ operation máa wálẹ̀ operation wálẹ̀ wálẹ̀ wálẹ̀ kọ́mọ̀ kọjá kíni o ọ̀dà tí wọ́n ní even náà ṣàyò pè ní òfì tí wọ́n wọ̀ yìí kọjá àwọn bàbá yé john tí wọ́n lọ gbọ́ súnà ni wàláì sunnatically compliant kẹ̀m̀bẹ̀tically sunnati kéèyàn wọ̀ báyìí ó ti pé ọba súnà mọ́ láyé jíǹsì kọ́tà kí ló ní ọ́ láàmì ká sọ̀rọ̀ ọmọ wọlé ọ̀dà tó bá rí pé kọ́ wà lójú fún jẹ́ ọmọ ẹdẹ kókó sẹ̀ kò ní wọlé bá tó bá jẹ́ pé jẹ́ orújú o mọ́jì ọmọ rújú pé ọkọjá ah, rẹ̀ díẹ̀ jẹ́ ọ jẹ́ sẹ́ńtà kíni o kókó sẹ̀ tó bá rí bá ìwọ náà ṣe súnà tó bá jáde pé ó ti ń wọlé ànábì nírú àwọn èèyàn èyí tó wá kàn wá gan ọlọ́run ó bínú sí yóò jìyà torí gbogbo ń tó yẹ kó gbé wà lùjẹ́ náà ó ti ṣe kí ni o ó ti fi ṣèrègùn tán wọ́n ti aládà rẹ̀ dànù inú ẹgbẹ́ mọ̀ bí ìgbà tẹ́yìn pé súdẹ́ǹtì mọ̀wé gbogbo máàkì tó wá yẹ kó ṣe kí ni o kó fi páàsì wọ́n ti bá a dànù inú ọmọ bíyàn súdẹ́ǹtì yẹn pé ìwọ ṣe mùsùlùmí ni ọ gbogbo tó yẹ kó jẹ wà lùjẹ́ náà ó dẹ̀ fèrègùn bàjẹ́ ẹlẹ́kẹta wàlímọ́fíkù sílá àtàwù bẹ̀lẹ̀ hálfìlì kẹ́ẹ̀dì ẹ̀yin ọlọ́jà ọba yín wí ẹni tí ń ta nǹkan rẹ̀ pẹ̀lú ìbúra rọ́ wà lẹ́yìn orí yìí tó ẹ wo báàgì ẹ wo báàgì mọ́kẹ́ni ń ta fún yín ní five thousand ní four seven lèmi gan rà láti kú tọ́nu ṣùgbọ́n nítorí pé ọmọ ìyá mi tẹ́ ẹ jẹ́ kémi náà jẹ́ three hundred lórí ẹ̀ ẹ̀ ní báráyé fọwọ́ tì ẹ̀yin náà ní báwọn ṣòwò ṣọ́ọ̀tì wà láì four seven ní mo rà láti kú tọ́nu kí n kẹta fún yín five thousand ní two five lọ́wọ́ aládùúgbò tọ́nu o <laughs> ó ti jẹ two five ó tún wá ń pe wàhálà lórí irọ́ ló jẹ́ pé ìgbà míì náà mọ́kẹ́ wàhálà yìí fún mọ́kẹ́ wàhálà yìí mọ́ sọ mi dẹ̀lẹ́sẹ̀ èyí ló ń dákẹ́ wàhálà yìí rẹ torí wàhálà yìí ọ̀fẹ́ fi mọ́ ọmọ lẹ̀ kó lè ta irọ́ fún ọ gbogbo wọ́n tọ́ mọ́kẹ́ wàhálà ìtajà èèyàn bu ni ọ èèyàn pe wàhálà ìtajà ò nídìí wàhálà yìí ah wàhálà yìí torí <laughs> ẹnìkan tá a ti ẹ̀rọ ọ̀nà sùkú yìí kódà àfáà míì tí ó bọ̀ iṣẹ́ ó lè ní wàláì ustaz wàláì sẹ́ẹ̀dí bẹ́ẹ̀ sí ìwé wàláì mọ̀kẹ́ ní bá yín píǹtì ẹ̀ bẹ́ẹ̀ ni sẹ́ẹ̀dí pépà gan iye bá <laughs> ẹ wàá rí i pé irọ́ kúnú ọ̀rọ̀ àwọn oníṣẹ́ ọwọ́ èyí tí ó bọ̀ ṣe tí ó bọ̀ customize aṣọ lápẹ̀rẹ́ sí ó lè ní wàláì súnmọ́ bí láìlẹ̀ sí láìláìláwà torí pé ó jẹ́ yìí ní iye báyìí èyí tó bá rí bẹ́ẹ̀ iye báyìí ni àwọn èèyàn ń parọ́ àfa mùsùlùmí mùsùlùmí ó tún fi wàláì ó nídìí wàláì kó o fi lè káwọn èèyàn tó gbéṣẹ́ fún ọ tíṣẹ́ rẹ bá ti dá mọ́wùlẹ̀ tó wàláì iye tí mo fẹ́ gbà rè ẹni tí ọ̀rọ̀ sẹ́fọ̀ kó gbé fẹ́ lòmí o ṣe adi iṣu kó a máa fi wàhálà ìtàwọn ọmọ ìyá rẹ jẹ kọ dáa tí nǹkan rẹ bá dáa sẹ́yìn pé èèyàn máa kọ̀m̀pìà nǹkan máa wọ́n ju kíni lọ o jura wọn lọ quality náà dẹ̀ máa ń yàtọ̀ síra wọn ọwọ́ afẹ́ kọjá pé wọ́n ní kábàárà nǹkan and with low quality ọwọ́ à ń fi wàhálà yìí òfin tàwọn èèyàn ànábì lọ́lọ́run ní wú ọ̀sẹ̀ kan ara àwọn tí ó jí àlọ́dọ̀ wa torí náà tajà rẹ tẹnu rẹ bá dùn sáà máa parọ́ so ti yé pé àbáàgì báàgì China ní lóòótọ́ ìbẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́yìn wo China náà ti ṣe ẹ̀dẹ̀ mọ̀ pé nǹkan China máa ń dáa ju ti Nàìjíríà lọ so ibi tó jẹ́ pẹ̀rẹ̀ Nàìjíríà dé nù so ó ní sẹ́yìn bẹ́ẹ̀ sẹ́yìn wo iye tí mo fi iye tí màá tà fún yín rè ẹ̀yin náà dẹ̀ ní kábàámọ̀ pẹ́ ra ẹ̀ẹ́dì pápá rẹ̀ kò ní tètè yọ sọ̀rọ̀ kí o sọ pé wà láì kò ní tètè yọ toró lé ní òní yọ kó tètè yọ ṣùgbọ́n àwọn tó rà ní ètètè yọ lójú ọ̀sọ́ bẹ́ẹ̀ tí ẹ̀ wá tètè yọ wá kọ́darọ̀ lọ́wọ́ ọmọ ṣáàfà ṣùgbọ́n tí wọ́n kẹ́wọ́n bí apárí ó tètè yọ tí ọ̀rẹ́ lọ́sẹ̀ kan nìsí yóò ti yọ dànù ó tó wá pé wà láìlú rí rọ́kó lè tajà ọ̀bẹ̀rù ọlọ́run ara àwọn tí ó jí àlọ́dọ̀ ọlọ́run tọ́lọ́hùn kan tọ́lọ́hùn ò ní bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ torí pò ń fi ó kọ ọlọ́run ọ̀hún yẹpẹrẹ ó kọ ọlọ́run láti fi ṣe kíni o láti fi tajà ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run ọlọ́run kó ṣàánú wa alimokadibu bil qadar ibi ọ̀rọ̀ ìrègùn dúró sí ti ẹnu àti kó mbẹ́ báwọn nínú àwọn nǹkan míì tó tó yẹ káwọn ẹni ọlọ́run kan máa sọ́ra fún òun ní ká máa pe kádàrà ń rọ́ ká nírọ́ ni kádàrà ọ̀nà tó lè gbà wá pọ̀ bóyá ká ní òsì kádàrà tàbí ká ní kí ní jẹ́ kádàrà irọ́ náà lọ́wọ́ à ń bẹ́ẹ̀ kádàrà kí ni ọlọ́run tiẹ̀ kádàrà nǹkan kan gan irú kádàrà rọ́ kò sí kádàrà àfọwọ́fà lọ́pọ̀ jù ṣe rí kí n kọ́ wọ́ọ̀nù wa ṣe rọ̀rọ̀ kádàrá kìí ṣe ọ̀rọ̀ tá a máa discuss kò sí tẹ́ ẹ bá rí èèyàn méjì àwọn àáfàá sálàf àwọn àáfẹ́ ẹni retán ti lọ wọ́n máa ń sọ fún wa pé ká sọ̀ra fún ká máa discuss ara kádàrá tẹ́ ẹ bá rí ibi téèyàn méjì mẹ́ta ti sọ̀rọ̀ kádàrá wọ́n jà fún bẹ́ẹ̀ ni torí tí òye yín lẹ̀ ń àwọn àáfàá àtàn nímọ̀ gan tí mọ̀ wọ́n tọ́ náà dárìn wọ́n kẹsàlàyé kádàrà fún èèyàn ni wọ́n èèmọ̀ fà á ẹ wà ara àwọn èèyàn méjì àfa àtẹlẹ́à àwọn ẹlẹ́à láàrin ara wọn àwọn àfa wọn ni ẹ̀yin náà jáwọ́ ní ìsìn ṣé irú kádàrà ni February ó di president kò ṣe di nígbà tọkọ dìgbà láwọkọ kì í ṣe kádàrà ìgbìyànjú rẹ ni ṣé kádàrà ni pé Jonathan ò ní wọlé pẹ̀lú gbowó tọ́nà yẹn àfọwọ́fà rẹ̀ ni wọ́n mọ̀ wá má pẹ̀rẹ̀ wá wọ́n á máa fà kádàrà wà lọ́tọ̀ àfọwọ́fà wà lọ́tọ̀ sábàbí wà lọ́tọ̀ sábàbà wà lọ́tọ̀ sábàbù wà lọ́tọ̀ kínní kan wà lọ́tọ̀ ẹ̀mí wà fọpọlọra yín ṣeré ìdìrín ń ṣe yín nu. so orí alákọ̀ọ́kọ́ nù tí àwọn àfáàlù súnà sọ fún ni pé alákọ̀ọ́kọ́ nínú tọ́kàn wà nípa ọ̀rọ̀ kádàrà àlì ẹ̀rí pé pàtàkì àṣà làtọ́ sọ̀rọ̀ kádàrà ẹ máa gbọ́ ìwé tó bá ń lọ lé kéw nínú àdìsí jìbìrì lù nígbà táwọn bí ń sọ nípa kádàrà nípa orígun ìmọ̀nì máa wo ọ̀pọ̀lọpọ̀ yìí ṣàkíyèsí ẹ̀ àwọn àfáà náà sọ fún wa nínú sẹ́rí àdìs wọ́n ní pàtàkì àbí àṣàlà níbi tí kádàrà tó wà volata ìtọ́jẹ́pọ̀ lágbára tó máa wo ànábì sọ̀rọ̀ nípa orígun ìmọ̀nì mẹ́fà ó wá ní àǹtúmínà bìlà ó lo túmínà kọ́ ọgbà nǹkan gbọ́ to strongly believe kéèyàn ọgbà máa wo ànábì wàá lo ìgbàgbọ́ ẹyọ kan fún nǹkan márùn-ún àǹtú mínàbìlà kọ́ ọgbọ́ ló ń gbọ́ wàmọ̀lá ìkàtì yìí kọ́ ọgbà àwọn mọ̀lẹ́kà rẹ̀ gbọ́ wàkùtùbì yìí kọ́ ọgbà àwọn tíra rẹ̀ gbọ́ wàrùsùlì yìí kọ́ ọgbà àwọn òjíṣẹ́ rẹ̀ gbọ́ wàlìyàwó mélòó àáké kọ́ ọgbà ọjọ́ ọ̀kan ìgbọ́ nígbà tá ànábì wàá débi kádàrà ànábì tó wàá rìpíìtì ẹ̀ wà á ń tú ẹ lọ gbogbo àdìsí bẹ́ẹ̀ sí bá nu ànábì tó wá rìpíìdì tú mínú torí pọ̀pọ̀lọpọ̀ èèyàn nígbà kádàrà gbọ́ ó ní sórí márùn nínú mẹ́fà mo tiro tú mínú ẹ̀yọ kan fún ṣùgbọ́n kádàrà yìí wà á ń tú òmìnà bìlẹ̀ kọ̀dà ó tún wá nígbàgbọ́ tó dìrò sí kádàrà ó tún wá fi ájẹ́tìfù sí xẹ́rí yìí wàṣàrí èyí tó da tó tẹ́ ọlọ́run àbẹ́yìí tí wọ́n rò pé ọ̀dà tí ọ̀tẹ́ ọlọ́run ó gbàgbọ́ ìyẹn ló jẹ́ káwọn tó sorí ibu lára kádàrà ọkọ̀ nínú àwọn tó sorí ibu lára kádàrà òun làwọn kan tá à ń pè ní kọ̀dàríyà jẹ́mọ̀ kí mo pè wọ́n kí n sọ pé kọ̀dìríyà ò kì í sa àwọn kọ̀dìríyà ní tí wọ́n lu bẹ̀ǹdìrì tí wọ́n máa ṣe àwọn ní kọ̀dìríyà sùfíyà àwọn èyí nǹkan mọ̀ ń sọ kọ̀dà kọ́ fati akọ dal fati ada kọ̀dàríyà àwọn àjọ bú kan ní jẹ́bẹ̀ tí wọ́n ní òsì kádàrà

bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ sẹ́yìn pé náà àwọn ń polongo rẹ̀ sẹ́yìn kó ti bọ́nu sàárè báyìí sẹ́yìn rántí ó kọ ẹ̀ ẹ ni èyí gbọ́ níwùsì tálẹ̀mọ̀ tó ti bọ́nu sàárè náà àwọn bẹ́ẹ̀ jẹ́ kínní Isiaka ibo lọ́wọ́ ní ìsìn wọ́n jẹ gọ́vnà nù sàárè fáwọn ìrà àwọn eṣinṣin àwọn scorpion yóò jẹ fún wọn nù èyí fi kú yẹn òun fẹ́ jẹ ọlọ́ọ̀ni jẹ kò tó parí sẹ́nẹ̀tì tí ń lọ ó tún ti yẹ lómi nílùú wọn ní ìsìn jọmọ kí lọkọ Ọlọ́run gba gé jẹ gọvnọ ta ni ó jẹ gọvnọ Ọ̀yọ́ state wà lẹ Ọlọ́run ti mọ̀ ta ni ó jẹ tọṣúná nineteen Ọlọ́run ti mọ̀ ta ni ó jẹ president of nineteen Ọlọ́run mọ̀ sọyà làdúrà kó wò ní parí presidency òun tó fi lọ bọ́ lọ́hùn ẹ̀yin ọmọ ro nǹkan wà wọ́n tàṣà wú náà ilá yàṣà àlọ́wú lọ́gbọ̀lá alámi tá a sọ fún ọ pé ẹnìkan ní two thousand and ọmọ gbogbo ẹ̀ àwọn ọgbà kádàrà gbọ́ ìyẹn jálá kọ̀ọ̀kan ẹlẹ́kejì àní tako kádàrà ẹlẹ́kẹta àní máa jiyàn lórí ọ̀rọ̀ kádàrà ẹlẹ́kẹrin àwọn àmọ́ pé kádàrà lẹ́yìn ìgbà tá a bá ti ṣe gbìyànjú náà níjẹ́ kádàrà ẹlẹ́karùn-ún a gbà wípé nínígbàgbọ́ nú kádàrà bil asbab sábàbí ó ní àkádàrà ah, wa ọ̀tọ́lọ́mọ ní máa kú lórí àìsàn máa kú ah, pẹ̀lẹ́ o onímọ̀ nì kádàrà ò ní ọmọ lóògùn má lóògùn ṣíríkù má lóògùn kíni o ògùn ṣíríkù òun ni ah mo kọ kádàrà gbọ́ o ìní súnmọ́yàwó mi ìyàwó mi olóyún yóò bímọ pẹ̀lẹ́ mọ̀lẹ́ká ní ọ̀bọ̀ súnmọ́yàwó rẹ ni ara sábàbí ni kó o súnmọ́yàwó rẹ tọ́lọ́mọ wa kádàrà pé bímọ yóò lò tọ́lọ́mọ alẹ́ ní bímọ kò ní lóyún ṣùgbọ́n sábàbí òun ni irú bẹ́ẹ̀ lójú sábàbí kankan so kádàrá kọ̀tako ká ló kí ni o al-akhdhu bil-asbab ká ló tó bá jẹ́ sábàbí <clears throat> gbogbo àwọn nǹkan yìí òun la gbọ́dọ̀ gbọ́ yìí àáfàá ni pé àwọn kan mẹ́ta pé al-muqaddu bil-qadar àwọn tí wọ́n fi kádàrà ní rọ́ wọn ò gbàgbọ́ irú wọn yìí wọ́n jẹba bá ńlá àyà tó bá diwájú ọlọ́run kí wá láwọn nǹkan míì nípa kádàrà ibẹ̀ láti wá gbé tó bá dijọ́ mẹ́jọ insha allah à ń sọ gbogbo eléyìí ká lè jẹ́ kan nú àwọn olùgbàgbọ́ òdodo tí yóò ṣoríire ayé àtijọ́ gbèǹde alkiyama ọlọ́run já ṣoríire o gbogbo àwọn nǹkan tá à ń ka ìjọ wúlò fẹ́ni tó ń kà àtàwa tí à ń gbọ́ káwá jọ máa rẹ́rìn inú àlìjẹ́ náà pé tó àwọn wáàsí tá a máa ń gbọ́ láyé ni ọfà sábàbí rẹ o ọlọ́run já lè máa lò ó wọ́n já lè máa sọ àbí ká lè máa gbọ́ lásán ọlá aláhàwùlà kú wátá ìlà bìlà ìlà ìlà ọdún. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله تعالى وبركاته